ẹnìkan ò mọ ohun ọ̀rọ̀ àṣírí ni tí o gbọ́dọ̀ tú ni ọ̀rọ̀ àṣírí ni tí o gbọ́dọ̀ ríta ó máa sọ ọlọ́gbọ́n mi kọ́ ohun ká máa wo gbẹ̀yìn ọ́. ọ̀rọ̀ ayẹyẹ kọjá òye ẹ̀dá o bó ṣe ìṣẹ̀lẹ̀. ní gbí ẹni ń dági sọ̀rọ̀ ìní àbọ̀rọ̀ mi kan ẹ má fọ̀rọ̀ pápá lẹ́jà èèrè ó mà ṣe o. gbà tó ń wà níta. nígbà tó ń wọ̀n ìgbẹ́ bí wọn náà jẹ ah. wá di pé àwọn olè máa dé ọ̀rọ̀ síta kí lọ wò ni. ààrẹ <laughs> o serious ah, ah, ṣé kò ti wà lọ́dọ̀ mi wọ́n ní kí n máa bọ́n káàdì. ìgbà tí mo wá sọ pé kí mo ti débi báyìí mo ti débi báyìí kọ́. bọ́lá wá dàbá ìlú sí ìbò náà ṣe é ní. ibi tí fàájì ti mo máa mú ilé bẹ̀ ẹ̀ ẹ̀ gbẹ̀gbẹ̀ ẹ má ì sí wọ̀ ṣe ayé mi ẹ mọ̀ ṣé rí mo ṣẹ̀ṣẹ̀ discover mi ah! ibẹ̀ yẹn bad wàláì eh? ó yàtọ̀ sí ta ti lọ tẹ́lẹ̀ ẹmu ah mo ní agbọ́dọ̀ dìbẹ̀ agbọ́dọ̀ bọ̀ wọ́n gbọ́dọ̀ dá wa mọ̀ bẹ́ẹ̀ èmi mọ̀ pé network ẹ báyìí ó ń fò kiri lásán lásán ẹmu mo tẹ bá ṣe gbogbo fàájì tá a bá máa ṣe lé ní ẹ jẹ́ àkọ́kọ́ yàbí kan jẹun dì bí pé kí n rí àmàlà láfún hmm. àti ọ̀gbẹ̀gìrì gidi oúnjẹ yìí náà ni I tell you, I'm such a foodie, I'm proud. Mm. Jesus gbé wa rà Jesus gbé wa rà òkè àfiṣe lébi òkè ìfìtọ̀mọ́ ni. Eva Eva. ṣe fàájì yìí dáa ni àbí kán pọ́ tiwa sí. irú ilé wo ọtí bíi tiwa o. wendy ó ah. yára sọ̀rọ̀ ni o èmi bó ti fẹ́ sọ látara tó ó ti tó ìlú ti tó lọ. wà á jẹ́ ìlú tó lọ. ẹni tí ó yà á nítorí èmi tí bá ti jẹun láì ní máa ń jó ìlú bí kí n sùn ni ah. ìwà tí mo ti sọ pé ká máa lọ lé. látàgò kan aago méjì ká di aago mẹ́ta aago mẹ́rin ti kọjá báyìí àti a máa lọ. ìtàn ọkọ táyìnbọn ti lọ báyìí. Ah, ẹ wò ojú ò tí ì lọ náà. ní àtàfọ̀. alátàfọ̀ ọ̀rẹ́ díẹ̀ tó lù kàn lùkàn wálé rí bá kàn lókè má ṣubú gbéragbé ẹgbẹ́ rẹ̀. Oúnjẹ ti kò ní lápò. wà kákáraká iṣẹ́ tó wá yàtọ̀ àbókí yẹn wọ́n mọ́ṣẹ́. Ọlọ́run jẹ́ àwọn Haúsá wọ́n lè ní kí àwọn Yorùbá wa wọ́n lè ní kí wọ́n kó lọ́la ẹgbà. Ah, kí lélẹ̀? eléyìí. sùtà wà nù. fifty naira lọ́yọ́ bàtà já yín. nǹkan tó ṣe lára bàtà tó fẹ́ gba tó fẹ́ gba fifty naira ìṣojú mi ló ṣe tó pọ̀ jù. Ah, ah. ẹ jọ kí ni bàbá mi bá mi sọ yìí ẹ lọ kí ni bàbá mi sọ yìí. yorùbá bá mi sọ lọ́rẹ̀ máa lù ah, gbogbo nǹkan tó ń ṣe mí ni màá lò tí màá fi lù ẹ dúró sọlẹ́ ibùkún ni bàbá yìí ni. ibùkún bàbá ẹ̀ bá tó gbé olórí ibùkún ni ọ̀fadà ẹ ló lọ́wọ́ rẹ̀ ẹ tún lágídí. ẹ wọ́n di mi múná tó ní mi ò sanwó fún ẹ òun ṣe èrè màá lu ẹ o gbogbo nǹkan tó ń ṣe mí láyé ni màá rò pọ̀ màá rò pọ̀ màá dẹ̀ fi ṣe é léṣe. bàbá ẹ fẹ́ mi lóò tèmi. ó ṣe èrè ni àṣẹ léṣe kọ́mọ̀ ó ah! yà tún tún bounce padà bounce padà bounce padà yẹ o bounce padà. bàbá ẹ fìyà jẹ mí o. next time you try me ah á try me, o. Ah, tó ń lọ ni àwọn èèyàn jáwé gan o ẹ wo ẹlẹ́dàá da ta fún yín ẹ máa kọ́ ní ti iwájú irú iṣẹ́ ìròyìn mo ṣe lẹ́yìn tó lọ náà. ọ̀rẹ́ kì í tó rẹ ní bá rìn ká má tọrọ bá rẹ ní sọ dó ó dá kọ́mọkùnrin ṣe fàájì but ìgbà ló fẹ́ má rì. Oh, àbí. Um, ọ̀rẹ́ ogun nǹkan tó sọ ló yé mi mo understand ẹ dáadáa nítorí pé èmi bẹ̀rẹ̀ àwọn fámìlì ẹ̀ ló yẹ kó sọ ẹ̀ náà fi mi náà sí mo lẹ́ni tí mo lọ tí wọ́n náà dẹ̀ mọ̀ sí i bọ̀ nígbà tẹni tí mo love sọ wípé òun ò tí ì ṣetán láti ṣe tèmi nítorí wípé ó máa ń lọ sí club every night kí ló fẹ́ kí n ṣe. ṣé tìyàwó ẹ máa bá sọ̀rọ̀ dẹ̀ máa gbọ́ yeah i will talk to her trust me. èèyàn dà tó bá lè bá sọ̀rọ̀. and again tí ẹ̀gbọ́n bá jẹ́ ewúrẹ́ èèyàn kan máa jágùn tán. ìdí nìyẹn tó máa ṣe bá a sọ̀rọ̀ kó gbọ́ kó gbà kó ṣe tèmi bí mi ṣe ṣe títí ẹ̀ kó jẹ́ kọ́rọ̀ wa jọ yíra wa because tí àrùn ni ò bá wálé Lawrence Oníkòyí ò ní sinmi ogun láíláí. ẹ ẹ ọ̀tọ̀ ni báwo ni bàbá sọ̀rọ̀ trust me. ok sí ọ̀rẹ́ hmm? èmi ti fẹlẹ ilẹ ìwọ máa bẹlẹ ilẹ jẹ́ kí mi change káwa bẹ síbò kára mi kan. ìta àmúyí kọ ṣé kò tó ni. ẹ ti mú mi ní pé alábẹ́ẹ́lé lélẹ́yìí ká bọ́ síta ká lọ bù nǹkan mu ká ṣe fàájì ah, àbí. Ah, <laughs> ó ti yé mi ìwọ ìyàwó ẹ jọ àti kò fánlẹ̀ ifá ti ń ṣe. ẹ lórí nǹkan tó bá mi sọ́ọ̀sì ṣé kò dẹ̀ ṣe sọ́ọ̀sì sísìn náà kí n dẹ̀ máa try láti gbé nǹkan sára kí n fi reason kí n fi rọ̀ kan ah. báwo ṣe fẹ́ ro gbogbo tó bá mi sọ mí ìdè rí ìròyìn dáadáa tí mi bá mú nǹkan. ọ̀ọ́ ọ̀ọ́ ọ̀rẹ́ ti yé mi. ọ̀ọ́ ò fọ́ ni. ìwọ ìyàwó ẹ ṣáájú mi délé ayé ẹ tún mú obìnrin jù mí lọ bóyá ẹ lè fún mi ní reasonable explanation sí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe mọ̀ pé ní àtìgbà tí mo ti ń fẹ́ bọ̀wọ̀ bọ̀wọ̀ dénú lé ipò fẹ́ sùn kò sunú lé kò sùn mí ìyẹn ò ní túndùn yín tí bá sọ fún yín pé. kí n bá wọn sọ̀rọ̀ bá sọ̀rọ̀ yé bèrè èrè lòdì ìwọ àti ẹ ẹ ṣe ní lọ́kọ láyà rí. never. dúró àwàdà àbọ̀rọ̀ gidi bí ìgbà wo ni mo ti wọn èyí méjèèjì pọ̀. one year one ó pé one year last month one year and one month now. kí kì í ṣe pé bíi one hour One minute. No, no, no, no. One year and one month. Thirteen ah! months. Ah! Oh, Shaku! One year, thirteen months ló ti fún obìnrin. Obìnrin ti bá mọ̀ fún ọjọ́ mẹ́tàlá tí ìgbà ti fọwọ́ kàn ó ti lọ ti pẹ́. Wọ́n yóò gbà fún mi ní ibi tàn gbà bá sọ. gbà ní onípe onípe kò sọ̀rọ̀ ńbẹ̀. Kí ló wọ́n ní òsín bẹ́ẹ̀ kí ló sọ ní ọ̀dẹ̀? Kò gbà fún ẹ. Mo tún bẹ̀. Olóhùn ṣe òun ṣe pé kò sọ̀rọ̀ ńbẹ̀ kì í dẹ̀ ṣe para tiẹ̀ ò le kì í ṣe para ẹ̀ ò le o. Hmm, kò le wá jẹ́ pé bó ṣe rí ìlú ṣe sọ̀rọ̀ wo oníyẹn bẹ́ẹ̀ lọ solution o máa mẹ́ wá solution ó dẹ̀ ti dúró ẹ̀ máa wá solution fún ẹ tó jẹ́ pé wọ́n máa kì í ṣe ṣe ṣe máa bá sọ̀rọ̀ ní àbí báwo kò yé mi. kí ni mo fẹ́ bá sọ olóòtú kó fẹ́ sọ fún yìí ó ní o máa sọ kí ni mo tún fẹ́ sọ mọ́ ó ní báyìí máa ń sọ orú ẹ̀ ó máa gbà solution ti máa bẹ́ẹ̀ wá wọ̀gán á kì í ó fi yẹn lẹ̀ bá ní wá lé wò ó máa bẹ́ẹ̀ wá solution mi sọ jù bẹ́ẹ̀ lọ tí máa dé lọ́la solution dé. ṣé kí n máa wọ ìwọ̀n nígbà. Ah, ah. ṣé ìgbà tí ó gbà kókó ọkọ̀ yẹn kó yí bẹ̀ ẹ̀hẹ́n òòtọ́ tó wà pèèyàn sí ṣó gbà. ọlọ́run dá wa fún ẹni jẹ́ kí inú ojú ẹ̀wọ̀n náà bá ṣe wọn. mọ́kùnrin ló fẹ́ rà bàbá mi tún ọ̀rẹ́ kù kò dẹ̀ fẹ́ ràn lọ́wọ́ so mo tún ìmọ̀ràn mi tún wà lẹ́nu wọ̀ mọ́tò ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ mọ́tò three ibi one fifty one lọ́wọ́ èlò ló wá bá bá. ibi mi wẹ̀ pọ́pọ́ alárùbá kà mo yí tí mo fẹ́ kọjá ìyá rẹ̀ ni pé mọ́tò yẹ kéré. àwa bí oní one million or one point two ẹ̀gbọ́n mi one million ẹ̀rọ wá two hundred màmá pípọ̀ jíjẹ́ mo bí mo ṣe di àtàkùn fún mi ìdìbò àwọn èèyàn kí ní ìgboro ní ṣùkú tó yẹ wọn. solution yẹn ah ẹ̀rọ mọ́sùn ló solution yẹn kó lè gbọ̀dá á dá fún oníṣòwò

tí mo ti ẹ̀ àwọn èèyàn péjọ wò ọ̀rẹ́ dì bí àwọn girls yìí aláìbọ̀ ṣe ń ṣe aláìbọ̀ ṣe ń pààrọ̀ wọn everything ẹ wá ẹ̀ka ìfarahàzà àdìgbò ọ̀bẹ yẹn ẹ́ ṣéèpù nǹkan tá a ṣe ní club yẹn táwọn pípé bá change ẹ̀ fún wa tọ́pọ̀ ọlọ́pàá fún wa nǹkan kí ló fẹ́ ṣẹlẹ̀ mo ní tọ́pọ̀ ọlọ́pàá fún wa nǹkan ọlọ́pàá sórí <laughs> nínú ayé yìí kọ́ ni anybody ti lè threaten wa pẹ̀lú ọlọ́pàá yeah mi ò lè sọ́nù ayé mi o but ní come to take of it ṣé ìwà táwọn ladies yẹn wù ṣó bójú mu they need to mú ọmọ fẹ́ fíràn ni now yeah because everybody know that in that club that is our favourite sport ibi tá a máa wà nìyẹn ibi tá a máa jókòó sí ni kálíbà ló àwa ibi tó yẹ kó máa wà ní channel yìí. ẹ eh, but wọn wá lọ jókòó síbẹ̀. wọ́n ti jókòó síbẹ̀ nìyẹn kí ni big deal táwọn ọmọ bá mú sport mi. ah big deal wa ló yẹ ká jẹ́ kọ́mọ̀ wọ́n gbé wa wò ló yẹ ká ṣáìsì wọn. ẹ̀yin ah, ah. girls ó dàbí pé ẹ eh, mú erin ò ní fọn kọ́mọ inú ẹ̀ tún fọn erin èmi bọ̀wọ̀ ló fọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe rí kí n máa rí àwọn gẹ́ẹ̀sì yẹn ní hundred million times mo sì máa fi ìyàyẹ jẹ wọn. naso ọ̀rẹ́ mi naso mo tẹ̀lé ẹ. ẹ bọ́ ọ ní ìdíkan tó ń ṣe yìí mo ti understand ohun tó but ìwọ tó yẹ kájọ panu pọ̀ kájọ kájọ correct ẹ nǹkan tó bá wrong ìwọ náà ló tún ti lẹ́yìn kò sí wàhálà ẹ múra sí. ọ̀rẹ́ lówó ò bá lọ sórí set àwa gẹ́gẹ́gẹ́ gbogbo lè. ok so torí pé ó wà ok sí ó mì pé anything tó bá ti ṣe òun ló right kò sí wàhálà ẹ wò ó ìtẹ́tẹ́ ti ṣe tó èmi lọ́lé mi kí n mọ́ tẹ̀. Ah, kí ló ṣẹlẹ̀ ẹ ilé bíi báwo fàájì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ah, ah, látànù ṣé àti ṣètò ni. mo ti ní káwọn girls lọ kọ́ ti wà. ẹ kò ní ìdẹ́wò èyí tèmi mú ti tó ẹ̀yin ẹni mú tó. wo tí wo bá mú jọtọrọ náà àwọn ẹni ẹsìn ẹ bá mi gbé wá <laughs> mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pàdé. ẹ wà lẹ́rìí àgbẹ̀ uber kò ní kẹ́mi tún drop padà ní. mẹ́ẹ̀ lẹ́yìn bí ọ̀sẹ̀ fún ọ̀mùgàn lánàá mẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó yẹ ká já wọn yá ká ká bá wọn jẹ́ ká bójú wọn jẹ́ ká da club ẹ̀fọn bù gan ó dùn mí gan mẹ́. mọ̀jà mọ̀ sábà fi ń bá akíkanjú akíkanjú tó bá mọ̀jà tí ó mọ̀ ta irú wọn máa ń bóògùn lọ ni so. <laughs> ẹ̀yin yóò bí you guys are funny sáwọn girls ẹ fi pèsè àwọn kágo yẹn ẹ ti fi wọn sílẹ̀ mẹ́. bọ̀ pé mo ní tìpé lákẹ́kọ̀ọ́ tó gbọ́ wá sí sọ̀rọ̀ ó kọ̀ kí n kí ló ṣẹlẹ̀. ẹ̀gẹ́ um, ṣé ẹ fi pé ìṣòro ló rẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀. I mean, the girls we're talking about here, àwọn girls ní These girls are influential. They've got power. When they feel pé bóyá can mingle pé wọn, what you guys think? Like, what do you think? What rubbish? Fèyí kí ló ń sọ? Ṣé ṣé ìyá gbé ṣá? Alátẹnijẹ ni wọ́n bèbí o. Ah, Alátẹnu àtẹnu nìyẹn. Kí ló sọ? Orin tó yẹ ò pé. Kí ló kí ló kí ló ṣe láti sọ? Mi ò understand. Orin pàtẹ́nu nìyẹn. Alátẹnujẹ yẹ kó wá kí ṣe alátẹnujẹ. Ma'am, that's our business. my God, I alákẹ́rìnjẹ ní business wa. You girls, stupid Now Náà àwọn kan máa ṣe ní pé àyìnlọ sí problem. Ẹ check ká wá gbòmìnì táwọn máa lọ. Àbí kí lẹ fi? Irọ́ lẹ pa. Ibi tó bá rí kí gbégbé máa gbé ibẹ̀ gan ló ń gbé. Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Club yẹn gangan la máa lọ. Wọ́n máa fún ọgbù ara náà ni. Ibi tí tí wọ́n bá ní ká máa gbé ibẹ̀ la máa gbé. Ó yẹ ẹ̀ka tó ń jẹ́ lẹ́yìn. Ká má lọ bò mú. Ikú ní pẹ́ jàdókè odò ọ̀rọ̀ yìí sọ lọ́gbọ́n kọ́ o.

báyìí sìn mo ní wo mo ní ìyàwó tuntun èmi tí mo fẹ́ fẹ́ jẹ́ kó yé yín sìn gbogbo nǹkan tẹ eré tí mo kó jọ ìtàlẹ́ orúkọ ṣe fún mi ṣé gbogbo ẹṣẹ́ ìbọn wọn ni gbogbo owó tí mò ń gbà tí mò ń kó fún ẹ̀yìn kẹ́tẹ́ mi ṣe bísíǹsì tí tẹ̀wé pé mo tó tó yọ̀bù mi kí tó bẹ̀rẹ̀ sí máa fọ́ ọmọbìnrin ṣé mo fún yín lọ́wọ́ ni ìwà gbé ní look I have a wife okay. ara mo wà ní wọ́n ti mú náà ṣe orí íńtánẹ́ẹ̀tì òjijì ni pé tákọ́mù nínú so bó ṣe drop ẹ̀fọ́ ìlú drop ẹ̀fọ́ àwọn kò bá a bó ṣe gbà mo fẹ́ kó jẹ́ permanent prayer tẹ́lẹ̀ rẹ̀ fi ṣe lóru wàá kọ́ máa mú jẹ́ wàá fi yẹ ìtara ṣe ìbá àbá wàá ṣe lẹ́kọ̀ọ́ méje orí kọ̀ọ̀kan ara sí kàrà máa fún yẹ. wọ́n ti táwọn ẹ̀dùn wọ́n múra lẹ́nu ìdí ẹ̀kọ́ wọlé yàrá mẹ́ta ní ọjọ́ bá bọ̀ lẹ́nu iṣẹ́ gbogbo gbogbo wọ̀ wá wá ìgbẹ́mẹ́ ẹ̀yẹ̀ dìde jẹ́ tún jẹ́ pàkẹ́ sí down there. ìgbò ìgbọ́n lọ ẹ themselves. Ẹ̀rọ jẹ́ ìlànà. Àmọ́ èmi ò lùsí o, mo tó promise mi káàdì ẹ̀ ló wá, káàdì òun bá wà. Mo jẹ́ máa nílò, báwo mo ṣe fẹ́ ra mọ́kò ìṣòro ìlú pọ̀ ẹ̀, àti sọ pé kókó wọ́n ṣe kókó wájú ọ̀wá ìjọba. Mo ti kò tó bá ń wá ìwà mi lọ lágbé wá. Kò sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn, inú mi dùn tó bá dùn rẹ̀. Mo ní kó tẹ̀lé àti kó ṣùgbọ́n. 班长。 Súnmisọ́lá la wá pick à ń pe nọ́mbà ẹ̀ kò pick ẹ̀. Àmọ́ reason tó ṣe pé calls because ó ń sùn lọ́wọ́ oh. bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ ti ń sùn kò kí ń pay call àti wípé kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ tẹ́ fẹ́ wá pick ẹ̀. ẹ ẹ kò ṣẹlẹ̀ àtijọ́ ní arrangement ọ̀rẹ́ wa kan ló ṣe get together so wàdí láti jọ plan pé àbá ṣe máa pull over sí party yẹn tó máa gbàṣẹ understand ó wáyà alẹ́ ni pé azàtàárọ̀ ẹ̀gbọ́n àṣìgbà sọ̀rọ̀ ó yẹ ni pé àwọn àpíkò òun lé òun lé wàá join wa so pàtàkì tí múra la ti ń pè pé ah, kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ adẹ̀wà pè títí títí ta fi múra tán a ò pé òkè ọ̀nà àwẹ̀ kakọ̀ branch sí ọ̀dọ̀ yìí pé ká pèkè. súnmi náà dẹ̀ sọ wípé kẹ pík òun lálẹ́. a ti jọ àbúrò àbí. àná orí ẹ̀ dàrú ni. no kò kí ń ṣe fọ́ọ̀tẹ̀ yìí òun ni fọ́ọ̀tì títí ẹni torí pé orí ẹ̀ ti dàrú òun ò ní làákàyè kò nínú tó ń rònú kálẹ̀yìn méjèèjì ò ní rònú tẹ́ ẹ ponú tó ẹ pé ìrìn àjò ayé yín gàgàgàgà ẹ tí mo bó ṣe kẹ ẹ rìn ẹ kàn ń lọ ẹ má ṣe à sódà kí n nà yín kúrò mi ẹ ṣáà pé mò ń bá yín sọ̀rọ̀ bí ọ̀rẹ́ mi nìkan yìí pé bíyà mò ń bínú bọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń sọ pé ẹ wá pèkẹ́ yìí ó ń bí mi nínú mi ìdẹ̀fẹ́ kẹ́ jẹ́ kí inú bí mi ṣé rí sún mi tẹ̀ ń wò yẹn ìyàwó lé ni o ìyàwó lé mi dẹ̀ ni kò ń ṣe ìyàwó ẹlé ẹni bọ̀dì àṣẹ tí ń bá fún ló máa gbọ́ bó ṣe wà nílé ẹ̀ ó ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń nà bọ̀ kò ní da yín lò torí pé òun kì í sọ máa lè bí ti yín. ẹ wá yẹ kí n sọ kí nìkan fún yín láyéláyé yín ẹ má dẹnu géètì bàbá wa kan kó ṣe lóòrùn nìkan o even àárọ̀ ọ̀sán abírọ̀lẹ̀ ẹ má dẹnu géètì yìí o ẹ sista sista yìí pé mo ti respect ẹ bó ṣe ń ṣe àìmá tì kàbọ̀ ẹ lọ fún ọ I swear to God Almighty mo lè dìnnà ẹ kò ní iṣẹ́ àti wàá sunkún lọ lẹ́yìn kò sí wàhálà mo fẹ́ wọnú lẹ́yìn bọ́ tí n bá padà jáde tí mo bá yín pẹ̀ ṣì wá bí pípẹ́ tí kú lò àwọn tó ládùúgbò yìí abá yín sunú ẹ̀kọ́ kó tó kàn ara ilé ilé àgbo mi ti dà ọmọ aláìlé kan sí ọmọ àlejò. mo kí ló kí ló bring about gbogbo yín sọ̀jì náà ah, èmi ò wá òkè tó yẹn o mi ò wá òkè tó ṣé gbogbo ya tí mo ṣe dákẹ́ yẹn mo kàn ní kí n respect ọkọ rẹ mi ni tó bá tí bọ̀bọ̀ ìbá tí wàá mi try next time ọ̀wọ̀ láì máa jí pẹ̀lú ẹ̀ má jẹ́ kó mọ̀ kọ́ mọ̀ gbòòrò ni mí má jẹ́ kó fìyà jẹ tó lóun ya wèrè ni ah! kí la gbé kí la jù náà nonsense lélẹ́yìn náà what's the meaning of all this. Ah, síta ni ọmọ mi má bínú torí Ọlọ́run. láyé mi ọ̀ kí n má bá ọ rè é ikú ọmọ láyé mi ọ̀. láti avoid ẹ̀ ẹ ní láti avoid ẹ̀ because health is wealth. ẹ jọ take care of it rest. ẹ jọ sàlẹ̀ wọn ní ìlú problem ń pẹ́. ṣẹ́rí lórí ọ̀rọ̀ right to conference. ẹ eh, kí ló ṣẹlẹ̀ ń pa ẹ̀. ṣẹ́rí ọ̀gá ò lè gbọ́. mi ò understand. torí mo gbọ́ nígbà tẹ̀sán ọ̀fun ọ̀gá pé kí wọ́n máa sùn. ṣẹ́rí eh. ọ̀gá ò lè sùn báwo lèèyàn ṣe ní máa sùn kò yé mi nǹkan tó ń sọ yìí èèyàn ṣe ní máa sùn. dókítà ṣe plug me every day. you don't mean it. seriously tí ọ̀gá bá ti máa dé láti fọ̀ ọ̀gá máa dé. wow. tó bá ti wá dé wọn nìkan wọn tún dá bẹ̀rẹ̀ nínú ilé. ẹ̀ẹ́. ṣe mo bá ròyìn pé ní ọ̀gá ìjọba ká fún ọ̀gá ní ìlú bí ó ti ń bá ti rẹ̀ ṣe understand. Okay, uh, Ma, you're go. I'll uh, look into our case, alright? Thank you very much, eh? Alright, take care, Maria. tó ń tó ń ṣẹlẹ̀ nílé ìfún gbogbo èèyàn ni. wọ́n kí ni problem ah, because mi understand kí ni problem ẹ̀ jọ ṣé ọwọ́ tó lùwà káwá fi sábẹ́ aṣọ nìkan wọ́n kí ni problem ẹ̀ jọ get out. kò dẹ̀ tún sọ̀rọ̀ bèbí yóò máa lẹ́yìn fún ẹ̀ ah, ṣé dandan ni kò kókó tó ń tó ń ṣẹlẹ̀ nílé ìfún gbogbo ayé ni. èké ọ̀ṣẹ́ wọ́ṣẹ́ alára gbígbẹ ti mm, mm, mm. kí n ti kí n ti ẹ ó bẹ́ bà ó bẹ́ bà. tó ń bọ̀ ọdún mi ó máa jù báyìí lọ ìbejì ni o. àti ẹ̀ máa rí nǹkan ayọ̀ lára wa. <laughs> ó jẹ́ àdúpẹ́ kó jò lọ́rọ̀ àlọ́ jò lọ́rọ̀ lásìkò everybody ma dé mi. nǹkan tí mo ṣe máa ń láìkí patí ẹ̀ nìyí ó máa ń mà sí fòdù ó ti gẹ̀ẹ́sẹ̀ ti ta tó fún un. ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ṣúgà ẹ wò ó dá sí bó ṣe ń wà ẹ dá dúpẹ́ fẹ́ràn àti ṣe tàbí ṣe ojú sì ti wá. Do you want more? Come. láyé mi ooo kí n má bá wọn mọ òṣìọ́ láyé mi ó kí n má bá wọn ìyá ó ìyá ò sún wọn ó àníyóòṣì ò sún wọn ó àníyóòṣì ò dára ìbànújẹ́ ló ń fa òǹkà èmi kódà òǹkà èmi. ìṣẹ́ ní dání bí ẹni ń dági sọ̀rọ̀ yìí ni àbọ̀rọ̀ mi kọ́ ẹ má fọ̀rọ̀ pápá lẹ́jà. in fact ìsín mo ṣe mọ̀ pé àwọn èèyàn máa ń jẹun tó nípa tí ẹni tó wà lọ́lé náà yẹ kí èèyàn rí ah, ẹ̀rọ ẹ̀ ní sílẹ̀ lọ́pọ̀ tí ti ń pọ̀ jù. àwọn ẹ̀jẹ̀ kí wọ́n máa jẹ. Lásán. Bóyá ọ̀rẹ́ dà sílẹ̀ yẹn, ìwọ dà sílẹ̀ yẹn. Dà sílẹ̀. Ìwọ náà lè dà nígbà ayé. Báyọ̀ tó tún wéèzì. Ọjọ́ mi sílẹ̀ fẹ́ dókòwò. mo ní láìpẹ́ láì jìnnà gbogbo ètò ìṣẹ̀lẹ̀ àtìtàn ó máa tán ilẹ̀ àmì báyìí àmì bàbá báyìí bẹ́ẹ̀ sùn kó tó gbogbo ẹ̀dá jẹ́ ká máa fara dà olùwà rí báyìí lọ. ìgbà yóò máa jẹ ó yẹ máa jẹ ìjẹun. Ah, I'm Yáyọ̀! Yáyọ̀! Mọ́mí! Ah! Mo ti dáná o. Mo ti dáná o. Kẹ́kẹ́ ẹ̀ mọ̀ pé mo ti dáná báyìí. Yáyọ̀! Yáyọ̀! àwọn náà ni wọ́n á tẹ̀sí sá dókítà ń bọ̀ wá rí láìpẹ́ sá. Yeah, Ah, what's up? Ẹ̀jẹ̀ eh, rí tó tó ṣẹlẹ̀ báyìí sí owó lánìí. Láìsí owó a lè ṣe anything ẹ̀dọ̀ kí ni àwọn tó ń ṣe nǹkan tàbí rẹ̀ nǹkan tó ń ṣe wọ́n yẹn gangan ni wọ́n pè ní aspiration aspiration lè ṣẹlẹ̀ at any time anywhere èèyàn lè mí sókè òun lè mí sílẹ̀. ní èlò la máa ń sọ rẹ̀ ohun tẹ bá tẹ̀ ṣe lè tẹ́kọ̀ọ́ sí fifty thousand fifty thousand ká ṣe fi bẹ̀rẹ̀ ní ìlú fifty thousand yẹn kápọ̀ fi bẹ̀rẹ̀ tó ní. ẹ mo fẹ́ àtẹ̀sí àwọn patient. èmi ò lára gbà ṣòro ìṣòro èyí ò dá o ó máa máa ṣe o ó gbọ́n mi lójú ẹni òwe ọ̀rọ̀ yìí máa ga àkàyà o ọkùnrin ni yín. dákun I'm sorry. mo mọ tí dókítà bá ti sọ pé I'm sorry bí ẹ máa ń kankan yìí kó ti ṣe èèyàn nìyẹn ìyá yóò ti kú sí that is it. ṣé mo pé fifty thousand ló parí wọn yẹn torí pé mi ò rí fifty thousand mú jáde ló fa ikú wọn yẹn because fọ mi ò rówó ìgbọ́n ẹ̀ ṣe kù ṣẹlẹ̀ gbogbo àtẹ̀wò yẹn ìjìyà kan bá mi jìyà mọ́ o ah ó bá mi jìyà mọ́ ṣé ó yẹ kí èmi máa rí fifty thousand mo jáde títí tí ikú lè fi pa ọlọ́run kò dáa o torí pé mi ò rí fifty thousand ní ìyá ayọ̀ ṣe kú yẹn o. Ah, <laughs> mo ti take care cat you ti take care fifty thousand ló oh, ọmọ ẹ. kọjá òye ẹ̀dá o bó ṣe ìṣẹ̀lẹ̀ sí kálukú lórí mi ìwà fún mi àti nǹkan ló wà lọ́wọ́ láti bá ọ fún ìdíjú wá lè bá ọ níbi láti báyìí èmi lè jọ ọ ọmọdé bàá bàá lọ àyọmídé àyọmídé. Èmídé Èmídé gbàna má ṣe báyìí Ayọ̀mídé kò lè jókòó Ayọ̀mídé Ayọ̀mídé Ayọ̀mídé ah ayọ̀ ayọ̀mí ayọ̀mí ayọ̀ ayọ̀mídé ayọ̀mídé sẹ́ni mi ò kọ̀kan tó ṣe kọ̀kan mímọ́ ni kọ̀kan mímọ́. ayọ̀ ayọ̀ ayọ̀mídé.

Ayọ̀! Bàbá mi. Ayọ̀! Èmi ò lára gba ṣòro. Ìṣòro èyí tó dá o. Ó wà máa ṣe o. Ọkọ mi lójú ẹni òwe. Ìrìn àjò So now, as it is, to do hmm, to see that ọ̀jẹ̀ ẹni tó ń yàn bàtẹ́ mi lọ. Àmọ́ kí àbá bá jẹ̀wọ́ ló máa padà sọ́dọ̀ àbúrò mi tó wà tẹ́lẹ̀. With that, màá ti mọ pé kò sí ẹ̀ tó lè jẹ́. Okay? Daddy, you're disappointing me, Sha. How? Daddy, ṣe ọbẹ̀ á kò lè dààmú mi ẹ padà sọ́dọ̀ àbúrò mi ẹdẹ jagun yìí mo dẹ̀ mọ́ pàjá yìí la máa jà ẹdẹ You, you want to fight this war with me? Yes, Daddy, I want to fight it with you. Sure. Yes, Daddy. Are you sure, son? Yes, Daddy àwọn afẹ́fẹ́ gbígbóná lọ́dọ̀ àwọn kan o àmọ́ kó má ṣe fẹ́ lábùrú sọ́dọ̀ tiwa o. ẹni bá kan ló ń lè sọ ọ̀rọ̀ ayé àṣẹ̀dá ò máa pín dọ́gba kò sẹ́ni lè bí o bẹ̀rù ẹ bá ṣe lè. ìyàwó ọ̀gá rẹ̀ alákọ̀ọ́ ìgbé lọ ilé ní lọ. bọ́yọ̀ lọ ọ̀tọ̀ ni tó rí ìyàwó ọ̀gá mi ò níbi tí ó rí ibi tí ó sùn lóde o. ní ìtànà ó sún yà yín rí. n tí ò ṣẹlẹ̀ ìjọ kan ní wáyé ìyẹn sì mọ iye ọ̀sán ju ọ̀sán lọ sọ́mọ ọ̀gá mi jù lọ ni. a sì máa wí ọkà gidi borí ọkà gidi borí so lérò pé ọ̀gá rẹ ẹnu rẹ kẹ́ ń tọ́ fẹ́ gbélé ẹnu rí ọkà. kí ló ṣẹlẹ̀ ṣó sọ pé náà fi ṣe múra mo náà gbé múra ṣé ṣé lè jọ ẹni tó wọn náà ti ṣe mí ṣé kí n gbé club lọ. Ah, ah, bébì báwo mo ṣe máa lọ club mo ti sọ fún ọ̀rẹ́ jù náà mo lọ virgin oh, o eh, oh, trust me rárá o ẹ o trust mi náà ok tó bá fẹ́ bíbí aṣọ tí mo fẹ́ wọ̀ gan wà ní wọn ṣé kí n mú aṣọ yẹn jáde. ó lóun fún pé last week náà kò sẹ́kùn lọ virgin Oh yeah, last week but this time around virgin trust me now baby. all right then. I'm safe here. Yeah. okay. Mohammed. lọ sí i. Open gate. Ṣàdúrà fún mi náà. Open the gate. <laughs> tírú ẹ bá wo sẹ àmọ ẹ jẹun <laughs> oníṣúbí oníṣúbí ayé dàpọ̀ ẹ̀ wá ń gbọ́ o ayé dàpọ̀ ẹ̀ gbọ́ o. àní wọ́n ráṣìírí nírọ̀ ẹ̀ kò gbọ́dọ̀ tún ọ́. ta ni aṣírí kọ̀ọ̀kan ayé ìdàgbẹ́. wọ́n bí látara pé kí ló ṣẹlẹ̀ ò sọ látara èmi ni mò ń bá kíní ìdèbí tó dé wáyé tó tọrọ bó mú ẹnìkan kí ló ṣẹlẹ̀. sori ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí mi fẹ́ kó feel disrespected rárá sọ̀rọ̀ yẹn síbí mi àti ṣe máa ma ṣọ̀rọ̀ táà nílé bá wa sọ tọ̀rọ̀ mi ì mọ̀ bóyá o ò nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ni àbí bóyá o kò kí ẹ̀ ni because mi ò understand bí èèyàn ṣe máa fẹ́ ìyàwó tó dẹ̀ máa máa rí tí ìyàwó ẹ̀ lọ sílé ijó tó ń lọ sí club everyday tó dẹ̀ wà òkè pẹ̀lú ẹ̀ tèmi ti sú mi every time every day ni bọ̀wọ́ sọ́kùn lọ club ọ̀rẹ́ kan dẹ̀ ni mo mọ̀ tó ń bá lọ club sú mi sọ́nà ìyàwó ẹ̀ ni báwo ló ṣe máa bọ̀ tó máa lájú ẹ̀ lẹ̀ tíyàwó ẹ̀ ń lọ club lójúmọ́ tó lè san ọkọ̀ fún who does that? sọ pé n right but o ti ń mix ẹ̀ up see truly ọ̀rẹ́ lèmi àti ẹ̀ and then um, ìyàwó ẹ̀ bọ̀wọ̀ pẹ̀lú sùnmi wọn méjì náà close ọ̀rẹ́ ni wọn but will you believe that ó ti ṣe díẹ̀ táwọn méjì ò ti jọ ṣọ̀rẹ́ mọ́ because ọjọ́ kan wà tí ìkẹta wọn yẹn pẹ̀lú bọ̀wọ̀ wọn wá lé wọn láwọn fẹ́ wá gbé sùnmi jáde nínú ilé lálẹ́ tọ́jọ́ ti lọ tí sùnmi ti ń sùn tèmi náà ti ń sùn wọ́n bẹ̀rẹ̀ sí gbá gate báwọn tó ń lọ sí club mo dẹ̀ sọ fún bọ̀wọ̀ ọjọ́ because bọ̀wọ̀ lèmi mọ̀ jù mi mọ̀ dá ìdí ọ̀tí kejì yẹn rí mo dẹ̀ sọ fún wípé kán jọ nítorí ọlọ́run kán má wọ inú compound mi mọ́ kán má pèsùn mi mọ́ kán má ba aṣọ rẹ mọ́ tí bọ̀wọ̀ bá ti rẹ́dì láti change nífún kán má jọ kíra wọn mọ́ mo believe pé nǹkan tó máa kù láàrin wọn ni bóyá tán bá padà wọn háì háì. òun ìlànà sọ pé ìyàwó òkè ń báyà omi ẹ̀rìn mọ́. Ah, ah, ó tó ọjọ́ wo tó ti rí ní inú lẹ́yìn ọ̀ǹtí tí bọ̀wọ̀ bá change ní gbọ́dọ̀ padà sí táwa tẹ̀lẹ̀ bọ̀wọ̀ kì í ṣọ̀rọ̀ ẹ̀ mọ̀ because mi ò rò pé ó rẹ́dí láti gbọ́ ẹ̀ so mi ti change. ó ti <laughs> mi ì sọ pé jọba ìgbàgbọ́ kan ti ṣe díẹ̀ bẹ́rù ẹ bá ṣe lè jẹun sí ló yẹ ká máa ń bọ́ kí ló ń bẹ níbẹ̀ tẹnìkan ò mọ̀ ọ́ ọ̀rọ̀ àṣírí ni tí o gbọ́dọ̀ tú ni ọ̀rọ̀ àṣírí ni tí o gbọ́dọ̀ rí ta. Jamal eh? stop ẹ̀ náà mi ò láìkí ẹ̀ kò dé dìde ńlẹ̀ dìde. ọ̀hún mi ò dìde sẹ́ẹ̀ àwọn ìbá lọ bá ẹ báyìí ó wà lè nà ó. mi kí ẹ̀ nǹkan táwọn ọmọ bá rí mi ní dìde ọ̀hún tí tó bá máa gbọ́ nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. So jama o mọ̀ pé yẹn ò lè possible ẹ kò lè possible náà kò lè possible ah ó mọ̀. ti ń mi ìfojú kàn mo dá ọ̀bà sọ̀rí bí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. ọ̀rọ̀ wéyí ló pè mí ni dá lóhùn ṣé wéyí ló pè mí ni. ó ti dá ríǹgì ẹ̀ nìyẹn ní àti èmi lọ láti wákàtí tí mo fi ń bọ abúlé ń bẹ sọ̀rọ̀ yìí sẹ́ẹ̀ ò ní fi ojú kàn mí mọ́ kí ló ń bẹ níbẹ̀ tẹnìkan kan ọ̀rọ̀ àṣírí ni tí o gbọ́dọ̀ tú ni ọ̀rọ̀ àṣírí ni tí o gbọ́dọ̀ rí ta ó máa sọ lọ́gbọ̀n mi kọ́ ká máa wo gbẹ̀yìn ọ́. ẹrù dáàdì tèmi lélẹ̀ kì í ṣẹ́rù títí ẹrù mi ni bó ṣe sọ yẹn èmi ni mo lẹ́rù. ọ̀gbẹ́ni dákẹ́ mẹ́jọ ìwọ ló lẹ́rù kí ni kẹ̀kẹ́ àwọn làwọn lẹ́rù eléjọ jẹ́ gbẹrù ọlọ́rẹ̀ báyẹn máa ṣe kí lọ́wọ́ ni mo ti gbọ́pọ̀ rẹ̀ nìdí òun náà ṣe mí òun náà ṣe mí mi pé kí ni dì the last time tí a ti fún mi kò fún yẹn kàn mo pè é padà ó lóun ṣe nǹkan lọ́wọ́ wa pè láti ìgbà yẹn ṣe kó pè mí padà tí mo mọ̀ mọ̀ ṣe hmm, àpàlùwà ní ìsinmi rẹ̀ kò ń ṣe èyàn ó ti mú ẹ lára láti bàbá tó wà fún mi tí máa ń ṣe ìrẹ̀dá ìrẹ̀dá. ọ̀rẹ́ rẹ tìlú òyìnbó dé mo rí ọ ní àyìn àbí. dájú kò ṣe báyẹn o ọ̀nà owó pọ̀ ọ̀nà owó pọ̀ ọ̀nà pọ̀ àti pé mo tẹ̀sẹ̀ rí mi gùn báyìí. nígbà wo nígbà wo. báyìí náà ni. èmi kọ́ lọ wá rí lónìí ọ̀rẹ́ rẹ tó dé láti ìlú òyìnbó torí rẹ̀ lọ ṣe wá òun ló wá kì bọ́ ọ bá fẹ́ rí mi ọ padà wá ni èmi ń jáde ọgbọ́n mo fẹ́ mú fìlà nù yàrá ni

èmi kò rí bẹ́ẹ̀ ah. ọ̀rẹ́ mi ló tẹ̀lé ṣáíṣáí tó kó sí lásán. afẹ́fẹ́ gbígbóná lọ́dọ̀ àwọn kan o àmọ́ kó má ṣe fẹ́ lábùrú sọ́dọ̀ tí wà o ẹni bá kan ló lè sọ. kẹsàn-án sójú ah, obìnrin ni. All right, honey. I love you. I love you with all my heart, okay? I love you so much. Ṣé tí wàá òkè? Báwo ni mo ṣe ọdún báwo ni kò sí nínú ìlú ọgbà sọ̀rọ̀? Ewé la máa bí ní ọ̀yọ́. Ṣé ọdún tó máa bí mí nìyẹn ni? Ìjọ ta lẹni tí wọ́n bá sọ̀rọ̀ tó sọ wípé tó bá ti Wow! Fún mi nìyẹn. Ẹyẹ méjì ò kì í jáde. Oh, Àtijọ́ tó ti bá a sọ̀rọ̀. Ìrètí ní kèmí I swear to God Almighty kò kí ń tẹ̀lé àwọn wendy ọwọ́ ẹ̀fà kò kí ń tẹ̀lé wọn lọ sí club mọ́ kò kí ń ṣe rọ́bìṣì mọ́ ìjẹ̀bù màá tó ń wà lẹ́yìn táìpù tó yẹ kó wà lẹ́yìn. Ọlọ́run mo sọ fẹ́ pé mo yẹ ó mọ nǹkan tó ń ṣe olóògùn ni kò ń ṣe olófò. ẹsẹ èmi jọ olófò. ẹlẹ́nu. ẹlẹ́nu èmi ó dàgbọ́ ẹ̀yìn yọ. ó fi mí lẹ́jà ilé ẹ̀sìn. lọ sọ CNN nígbà yẹn. ṣé àti wà òkè? ìwọ sọ fẹ́ ní ọkàn pé ọkọ ẹ̀rọ tó fẹ́ ọdún kan bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ṣe. Mm. wọ́n wọ́n ọdún ṣe. Mm. wọ́n bá ọdún kan ọdún kan ni release náà. Mm. bá mi gbé báyìí ní. Oh. àṣà ti parí báyìí ṣàmùlà. Mo fún mi fóònù ẹ̀jọ̀, mo fẹ́ wo múvì lórí ẹ̀. Kò rẹ̀ mí. Kò rẹ̀ mí. Ṣé mo On lè bẹ̀ẹ́ ṣe ó ń rí nǹkan tí mo ṣe download lánàá. wọ́n pa bàtìrì Come 做医。 mò ń gbọ́. ẹni wo ló máa fi gbọ́ tí alúrò yìí tọ̀ ni. nǹkan tó nǹkan tó tóbi ló léyìí nǹkan ńlá ló léyìí ọ̀dà kò sí ìdílé oṣù méjì sí mẹ́ta. oṣù méjì mẹ́ta wo dáàdi ọdún kẹta rí títọ̀ lé. ọdún ah. <laughs> kò sí ohun tí wọ́n ṣe wọ́n dún tó ti lọ ó padà wá sí àyè wọ́n wá ní kí n ṣàánú rẹ báyìí. ayé ẹ̀ wá ń gbọ́ o ayé ẹ̀ gbọ́ o. àní wọ́n ráṣìírí nírọ̀rùn ẹ̀ dàkún kò gbọ́dọ̀ tún ọ́. ọmọ ọ̀gá ẹ tọkọtọkọ ọmọ lórí kọkọ ó ní ṣèbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwa kó fún wọn ìpè kàn bá wà á lòdù. àwọn oníṣẹ́yìn lọ́ba wà lọ́sàn-án lọ́ba wà lòdù. àwọn àjẹlé sá fún wọn. àwa ti kàṣà. Ah, táyé lè kí ló ṣẹlẹ̀ kúrò nígbà ẹjọ́. ẹ jọ̀ọ́ ẹ má bínú sá ṣe rí ibi ló ń pa àwọn àbúrò yìí mo wá ní bóyá tẹ bá to tọrọ kọ́bọ̀ kan kí ẹ fi ṣàánú mi kí tiẹ̀ fi rí nǹkan rà lọ sílé fún wọn. Ah, ọ̀gbẹ́ni àwọn wo làwọn àbúrò ẹ débi ipa ọ̀gbẹ́ni tí máa gbá ẹni right gbẹgbẹ amú ẹ ní stanley gbà mí nà. ó sì mi o ọ̀gbẹ́ni ẹni òpá àbúrò tèmi ni o àwákọ wà níbà àkọ ṣayé ọmọ bẹta ni ó ti yẹ o kúrò níbà jọ. ẹ àlàyé wa wa wa tó bá tiẹ̀ bá ẹ̀pù wa ṣebí jọ church àbí jẹ charity organization tó ń bá lọ́lọ́wọ́ wáyé bá wọ́n ọ̀gbẹ́ni tó bá pẹ́ jùmọ̀ ẹ̀ lásán inú á gbé ẹ ẹwù ẹwù ẹwù ẹni sùn sẹ́rí olórin kan náà ló tún kọ́ pé abákálá díẹ̀ ká tún máa ṣàánú sí i bàbá bàbá ẹ jẹ́ rí ẹ wá ẹ wá ló ṣe yìí náà ẹ̀yin fáìn máa bá ẹ̀rọ gbẹ́jẹ́ rí ẹ̀yin sí ìmọ̀lẹ̀ lórí pọ́blẹ́mù rẹ̀ ni ló ṣe yìí náà ọ̀rọ̀ tó ń ṣe yìí. ọ̀rọ̀ pọ̀ ń wé kọ́ bọ̀ rọ́pọ̀ ní ìwé kọ́bọ̀. bẹ́ẹ̀ ni àfi kí ọlọ́run má fi ètà àrò bá tí àrò jẹ. àmì yàrá rẹ. ìjọ wo lélẹ́yìn ó parí tẹ́ni tó làgbogbo òye gbẹ̀mí nì. èyí náà mo ti ń ṣe látàárọ̀ yìí kì í ní pẹ́ ṣe tán. Ah. ẹ dákun ẹ bá wa yára sí o. àmùdájọgbọjọgbò ah, ọtọmọkùnrin pàápàá láyà kúlùkùlù ṣẹ òjò tí balùwẹ̀ yọ ah, ṣé òwá sí ti mú rí ọ. ẹ ẹ rasa ọ̀nkù mi yìí ni mo mú wá ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí nǹkan ti ṣe wọ́n gan o ìṣẹ́ ti mú wọn débi wípé orí wọn gan ti pa bẹ́ẹ̀ ṣe wá ń wò wọ́n yìí ti rí aṣọ ló bá àṣírí wọn ó ti yé yín so wọ́n ti wá ròpin débi wípé wọ́n ti rò pé ọ̀rọ̀ àwọn ò lè lójútùú mọ́ wọn á fi wọn lọ́kàn balẹ̀ pé tí bá mú wọn lọ́dọ̀ bàbá mi yẹn ifá tó kí ọ̀rọ̀ wọn ti lójútùú so <laughs> ẹ ẹ jọ ẹ bá mi ṣàánú wọn sà. ẹ ǹlẹ́ ẹ ọ̀rọ̀ yóò dayọ̀ olódùmarè ó bá wa ṣe àwọn èyí sàṣẹ tì níyìn gbàtẹ́ ti dé yẹn fọkàn yín balẹ̀ ẹ àṣẹ olódùmarè ni. ó sọ bẹ́ẹ̀ náà ó ní pé tí bá ti dé wípé kò sí pọ́blẹ́mù náà. Ah, ah, ah, pọ́tébù ẹ má bínú sá ẹ má bínú sá ah. pọ́tébù kí ló á fún un ẹ àwọn ọmọ owó ẹlẹ́sẹ̀ ẹ ọbẹ̀ gbowó ẹlẹ́sẹ̀ ẹ kí ló wá ṣẹlẹ̀ wọ́n ti pààyàn ẹ ẹ ọmọ kan ló ṣẹlẹ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ mo máa débẹ̀ yẹn sì ń sìn mo máa jà débẹ̀ bí ìjì ẹ ìyá bàbá ẹ wò ẹ bá.

Fátókí ọ̀rọ̀ rẹ ti kọjá ẹni tá a lè máa fi ẹ̀kọ́ tanná fún lóòótọ́ àwa awó gbìyànjú ṣùgbọ́n Elédùmarè ló ń ṣiṣẹ́ dúpẹ́ jẹ́ kó o tẹ̀ jẹ́jẹ́ ọ̀rọ̀ Tákúnlé ó ti kọjá bá a ṣe rò ó. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní àpapọ̀ àwọn pátákó tó èmi náà sì lè fi gbogbo lówó kì í ṣe wípé ó bá mi lójú àmọ́ ó ni kò yẹ kó jẹ́ mi àkíyàn lórí ọ̀rọ̀ náà ní gbogbo òbí tí mo ti rí àmọ́ mo mọ̀ pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sẹ̀yìn adániwáyé kò ṣẹ̀yìn ọba mi òkè ọba adẹ́dàá ó mi lójú gbangba. ọkọ ọkà ètò pẹ́ ni ó yá ni ara mi fákúnlé yóò yá nítorí ewé ọ̀sán ọ̀sán wọn pè é igi ọ̀sán kan ọ̀sán wọn pè é ọmọ mi fákúnlé ṣe bí àwọn ọmọ rẹ ṣe tára rẹ ó sì ta ṣáká. fákúnlé dáhùn ìwé pọ̀. Jalè lórí ń gbà Ah! Ah! Fákúnlé! Ah! ah! méje. Ilé mi. Èmi kò láyé kí n jẹ méje. Pàtọ́kì tó ti rí ilé ayé ẹ báyìí. Ọmọ ò bá ti rí ilé kọ́. Lọ́mọ tó jẹ́ pa ọmọ bó ti jẹ́. Ọmọ bó ọmọ tó jẹ́. Mo yẹ kó ọmọ sòdì ọ̀rọ̀ fún. Ah, irú babaláwo kan tiẹ̀ ní babaláwo tiẹ̀ ìgàn. Ẹ́ wọ́n ni tó jẹ́ pé tó lóyún bá wáyìí yóò bí wẹ́rẹ́ bọ́ládọ́nà bá dé yìí inú wo dùn irú babaláwo wo ni ọ̀nà ọmọ kan ṣoṣo tó bí gbogbo ẹ̀yin aláwo ẹ ṣe ìpàdé gbogbo ìpàdé tẹ́ ẹ ṣe pàbó ló já sí ẹ rí kankan ṣe lórí ọmọ kan ṣoṣo títí àwọn yóò bá gbé yìí ẹ gbọ́dọ̀ lọ́mọ owó àkàṣe mi ṣe bó ṣe ká ẹ mọ ọ̀rọ̀ kó ká lọ́mọ kọ yìí orí mi ò dà fún ọ. lọ́wọ́ jẹ́ pé kí ló dà fún ọ. yóò dà fún ọ. ọlọ́kọ̀ọ́rí ó dànù kọ́kọ́ ló mọ gbogbo ní ìkú ìtọ́ lọ́rùn ìdúró sí wa. bí ọ̀rọ̀ ọmọ mi ti jẹ́ náà tíyàwó mi sọ mí di àtùpà àjàǹkọ. Hmm. àmọ́ ẹyẹ má ròyìn o tẹ́ ti dé yìí ọ̀rọ̀ yín ò dayọ̀ ó tiẹ̀ ti dayọ̀ ni nígbà tẹ́ ti mọ̀nà bí. ọmọ tó mú mi wá sọ bẹ́ẹ̀ ó ti bá ti dé bí ọ̀rọ̀ bíi àníyànjú. ẹ sọ̀rọ̀ sí ọgbọ́n ọ̀rùnmìlà ọ̀kọ̀ràn kìkì ní mú ọlọ́jà gbìtẹ́ ọmọ níjọba kẹ́rù tó jẹ dífá fún wọn lójú ìfẹ́ wọ́n sunkún aláì láṣẹ lẹ́nu ìtẹ́wì ayé bá wí òun lẹ̀gbọ̀n ọ̀run gbà. ẹnu awore làṣẹ wà eré ifá. ọ̀yẹ̀kú tẹ kún àsáré. Ha. ọkọ làwọn àgọ́dá èjì làwọn àdágbẹ̀yìn adíbámú kéńké bí àṣà aláyà máa pọ́kọ́jẹ́ máa pọ́kọ́jẹ́ adíbámú kéńké bí àṣà aláyà máa palẹ̀ máa palẹ̀ kí ní bẹ̀ láyà tí ń pani nǹkan wìnìwìnì ní bẹ̀ láyà tí ń pani. Ah! Ah! ifá sọ pé ohun tí ń ṣe yìí kì í ṣàmúwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni kì í sì í ṣe sábàbí àfọwọ́fà kan bẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tẹ́ ẹ lówó tẹ́ ẹ lọ́lá tẹ́ ẹ níyì táyé yẹ yín tẹ́ ẹ sì lóbìnrin tì í á kí ló ẹ lọ ta sí abẹ́ ọjọ́ tẹ́ ẹ ti lé ọmọbìnrin mi ń ta tẹ́ ẹ ti fàyà kan àyà rẹ̀ báyìí pẹ́ níṣòro ti dé sílé ayé yìí gbẹ́dẹ́gbẹ́dẹ́. fúnra mi mo ṣe ra mọ ẹja náà ah, ẹja náà jù mo níyàwó mo lówó mo bímọ gbogbo ẹ̀ ń dùn mí ìmọ̀ èṣù náà tó tì mí jáde tó ní òun láti ní girlfriend láti ló bẹ̀rẹ̀ síta ó tọ́ ni ẹ̀kọ́ tí ò hàn yé mi pé ó ṣe wá jò ń lọ ṣokùnfà bí nǹkan ò ṣe gún régé mọ́. ẹ wá wo mi ọ̀rọ̀ bayọ̀ tafatafa kò má sí mi. irú mi ò ní wọlé tó yẹ ẹ tí ìyá ò lẹ́fẹ̀ẹ́ mọ̀ ni àbí ọ̀nà àbáyọ sọ̀rọ̀ ọ̀nà àbáyọ ni mo fẹ́. kò sóhun tó lọ tí ò ní bọ̀ ọ́n ayé ẹ máa máa ń ṣe o ìgbẹ̀yìn ní kárò. láti má jẹ́ kí ẹ̀sìn mi kú yìí gbogbo ẹ̀ náà ló ti rí yìí. bí ẹ bá wá sáré kí ọ má tẹ̀ ẹ́ tó bá ti wá tẹ́ ń kọ́ èrè kó má kú ló kù tó máa máa sá. Jamal tó bá jẹ́ pé ibí ni òpin ìrìn àjò èmi àti ẹ a jẹ́ pé ọlọ́run mi kọ́ àtúnrí nìyẹn ọlọ́run ọlọ́pọ̀. bá ṣòro ìṣòro èyí ò dá o ó wá máa ṣe o ó gbọ́n mi lójú ẹni òwe ọ̀rọ̀ yìí máa ga àkàyà o ẹ dákun níbo níbi gbẹ́ wọ́n wá. pàdé ẹ̀ yẹn lè mi máa wá kiri. ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tó wà kọ́ni déétẹ̀lì jàre kẹbi tẹ̀ ń lọ ní kẹsàn kí lórúkọ yín tẹ̀ ń bẹ̀rẹ̀ gangan. bọ̀wọ̀ bọ̀wọ̀ lórúkọ ẹ̀. bọ̀wọ̀. mi ò rò wípé mo mọ ẹni tó jẹ́ bẹ́ẹ̀ o. wọn fúlùwà àdúgbò ni wọn gbé e. ẹ má bínú sà ẹ̀yin kọ́ ni Mr. Alex. ọ èmi ni Alex. Mr. Alex ti mo mọ̀ tẹ́lẹ̀ má bínú ó hàn rí báyìí bó ṣe máa ń rí nìyẹn tí ìgbà míì bá dé nílé gbèsè ayé èèyàn bó ṣe máa hápùn nìyẹn bẹ̀dẹ̀ mi tẹ́ mọ̀ ń gbà yẹn èmi náà lè lè. but mo mọ bọ̀wọ̀ fún ìwà kan tẹ́lẹ̀ bó ó ti kú ládùúgbò yìí tipẹ́ tipẹ́ tipẹ́. ṣe ìdàgbé ẹ̀mọ ọ̀pọ̀ òfurufú ní àwọn ọmọ ọmọdé adéyìn náà níjọ mú ní ọmọ tí yóò kó lọ. ìyẹn ni mo lè sọ mo láì tó lè mọ àdírẹ́sì. ẹ wá wo mi ọ̀rọ̀ bayọ̀ tafatafa kò má sí mi òun ní lálá tóró òkè o ilẹ̀ ló ń bọ̀ ọ́ kò sóhun tó lọ tí ò ní bọ̀ ọ́ ayé ẹ máa máa ṣe o ìgbẹ̀yìn ní kárò àbọ̀ ń bọ̀ wá o fẹ́ni ń ṣe bíi ìfẹ́ ni ń ṣe rẹ̀ ẹ dákun ààbọ̀ ń bọ̀ wá o. tó fọ́ ẹ̀ tí wọ́n bá takò rẹ̀ rẹ̀ kó ká ọlọ́lọ́mọ tó fa àwọn ọjọ́ rẹ̀ ṣe tó fi ń jí báyìí. tí o bá kọjá àbẹ̀yẹ tí o bá kọjá àbẹ̀yẹ tí bá gbẹ mú. a mo ti bọ̀ má. kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn. mẹ̀rú àgbàtà ní kalẹ̀ ti fọ́nà mọ́tò ní ma. kí ló ń tó sórí bẹ́ẹ̀ bá sẹ́lá fọ. ẹ wọ́n lè fi àgbàlagbà nínà àgbàlagbà nínà kò dá báyìí nà. yẹ́rọ ọ̀dọ́ àgbàlagbà ní jáde tí bàbá yẹn lè kó máa lọ. ìyá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ kó o dúpẹ́ lọ́wọ́ babaláwo tó bẹ́ẹ̀ ṣe tí kì bá ṣe ọ̀gá tó ní kí n fi sílẹ̀ ní tí ojú ẹ̀ ò bá rí ọ̀yà ilé dásókè kó rẹ̀ dà sọ̀hún. ilé kí n lọ dúpẹ́ lọ́wọ́. lọ dúpẹ́ lọ́wọ́ ta ni tọ́gà mi ò rí ìwọ̀n tálíkà rádaràdà yìí dídé kókó rẹ̀ dídá sàn wọ pẹ́ kó tó kù mẹ́ àfi táyà kó yẹ. ọ̀rọ̀ ayé yìí kọjá òye ẹ̀dá o bó ṣe ìṣẹ̀lẹ̀ sí kálukú ó mọ́ra ní ìyọ̀ ẹni bá wetí ẹ síta ní lóríṣiríṣi o ìyà ń jọ ọmọ èèyàn ní kọ̀ọ̀rọ̀ tí wọn nílẹ̀ sanwó àmọ́ ọjọ́ ń bọ̀. àdúrà ó tọ́gà yẹ̀rọ̀ kàdà àdúrà ọlọ́run ṣe àdúrà eh, ọlọ́run a máa yí tọ́lọ́ bá kọ kankan fún yorùbá mi ọlọ́run a máa fàdúrà yí padà. lọ́nzà sálákà ìbádí anífàìní kọ́ríbojú dáwọ́tà dáhìn zàdá áni fàlíyẹsẹ̀jì búlí fàlíyẹ̀rìnàbí ìlànà yẹrìsídò. Eh, kul kama orídù akúnlákà kama torídù ẹ̀rí gẹ́gẹ́ bí nǹkan tí orí àbí àzẹ ìgbìlẹ̀sà àná ntọ́lọ̀ fi hàn mí torí pé láyé tí kò wá nílẹ̀ àwọn ẹni wà ilẹ̀ wa ìlú ha ntọ́lọ̀ wọn ò bá fi hàn mí èmi ò ní sọ ntọ́lọ̀ fi hàn mí bí àdúrà náà là á ṣe àdúrà táyé wà á ṣe yìí ọjọ́ méje lẹ́ẹ̀ fi ṣe èyí tí ẹ máa ṣe láàárọ̀ tẹ́ máa ṣe lọ́sàn-án tẹ́ máa ṣe ní alẹ́ èmi ni wọ́n ṣètò ẹ̀ fún yín tẹ́ bá ti wá ṣe ní kété tẹ́ bá ti parí àdúrà náà àwọn ọmọ aláìní ẹ lọ fi ṣe sàárà fún wọn tẹ́ bá ti fi ṣe sàárà fún wọn wàláyé aláìní ló ṣe nǹkan tì àlùbáríkà mọ̀ọ́lá náà ṣe kọ́ Adam ẹ̀ rí i pé wọ́n ní tọ̀ ní. kẹ̀rí wọn ẹ̀ lè rọ́gà ẹ̀ lè rí wọn ẹ̀ sọ nǹkan tẹ̀ fẹ́ ní wọ̀ fún. ẹ àwọn ni mo bá ń lọ́rọ̀ mi ò ní ìlànà. Ah, ó ti yé mi ẹ fẹ́ tọrọ owó kò sí owó kọ̀ọ̀kan líle wọ́n ti mú gbogbo owó wọ́n ti là kó sí skul wọ́n ti kó fáwọn ọmọ wọ́n ti lọ fi sanwó skul kò sówó lẹ̀. Ah! inú géètì máa ń lo lórí ibú wa ah, nù èso alátakò lórí wọn àmọ́ gẹ́gẹ́ bí mo ti sọ ọgbọ́dọ̀ bọ́ ọmọbìnrin yìí lásìkò kọ́ ọba lásìkò kọ́ kọ́lẹ̀ gbègbè kó kọ́ sí tó tó. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ olódìrí ọmọ orí fàṣẹyìn ni láì gbọ́ búburú lẹ́nu awo. nígbà tí gate wọn máa sọ̀rọ̀ ẹ di èṣù bèrè kí tí òjì àwọn ìwàlẹ̀ kọ́ bàbá bàbá fọ̀hún pé gate márùn yẹn wọlé ọmọ tó yìí rí ẹ ti gidi. ẹ pé mi ò rò pé rúùn ní lẹ́bù tí mo wà yẹn ṣàánú àtòwò gbogbo tó o bá sọ fún ọ abẹ́rẹ́ kan ìkọ̀ wájú kọ̀ọ̀kan.

tó ń lé yìí wọ́n tà sí mo wọlé tó ń gbọ́ tó ń ké mọ́ bí kí ló ṣẹlẹ̀ ó kún tó lé ni. ọ̀dà tẹ ìwọ lẹ́yìn wà báyìí tẹ ẹ lè dọ́dọ̀ mi ní báyìí báyìí. ok àti ń bọ̀ báyìí báyìí. ẹ̀yìn mi náà fẹ́ jáde tẹ́lẹ̀ ni àmọ́ torí tí tí mo gbọ́ àwọn ọ̀dùn mọ́ mi ẹ̀yìn ọdún sí mi wọ́n padà sínú ilé báyìí. bẹ́ẹ̀ni àti ń bọ̀ báyìí báyìí báyìí. fi sílẹ̀ tí mo wà ń bí. Ojú mi. bọ́wọ̀ ibo lọ lọ. èmi àti bébì mi jọ fẹ́ débi kan báyìí báyìí. ta ni bébì pé kó lọ pé dáàdì wá fún wa jọ. inú wọn kì ọmọ lẹ́bù Ìlú máa dà. ṣó ti jẹun ṣá mi ò rò bó ti jẹun ṣùgbọ́n ìwà rẹ̀ sọ. Ah, ọmọ ọsán jáde ọmọ ọrùn pa ọ. jùlọ iṣẹ́ pàtàkì kan ìgbà tó o ń pọ̀ mọ́ kiri lásìkò tọ́ǹjì tọ́ǹjì tó o ń gbọ́ ìwé ìgbé kan tó lọ dára ohunkóhun tó kò ṣẹlẹ̀ ọgbọ́dọ̀ fi bọ́ ọyàn ojú ẹ̀kọ́ ṣáàyàn ẹ̀tọ́ pátápátá tó o bá dáhùn àbá òfilẹ̀ ha àkókò tí ó tún ṣẹlẹ̀ yóò ju ètò ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìkìlọ̀ láriwo wá gàjà ojú tó lẹ ojú tó kò ọ̀rọ̀ yìí máa ga o. sọ bẹ́ẹ̀ obìnrin ṣe rí lélẹ̀ àní bí ẹ̀yin obìnrin ṣe rí lélẹ̀ ṣé ìwà tẹ́yìn obìnrin wù ìdáṣà ṣe bọ̀wọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe tíjà máa ọ̀rẹ́ mi dẹ̀ mọ̀ wípé ó ń tọ̀ lé ó dúró ti pẹ̀lú situation ẹ̀ ó dẹ̀ tún bá wa solution sí problem ẹ̀ ṣé ó yẹ kó ṣe wí tó ṣe yẹn. darling ṣóbi kó ṣe ìyá ilé mi gẹ́lẹ́ náà ló ṣe ìlú wọlé because èmi kan tí mo jẹ́ close friend ẹ̀ mi ò mọ̀ wípé ó lè wù àdúrú ìwà tó tó yìí. Sione, I really thank God. Brother, you know why? It's because mo tètè gbọ́n mo já ikú lẹ́yìn because tí mi bá já kó lẹ́yìn ẹ̀ nǹkan mi lè ṣẹlẹ̀ sórí ẹni tó bá rí gẹ̀ọ́ um, àbílédì bọ̀wọ̀ ẹ tí kò bá sá so bí a ti dá ẹ nìyẹn ayé ènìyàn ló máa ń kó padà bàjẹ́ gbẹ̀yìn. Hmm. mo bébì ó máa ń tẹnu ọ̀rọ̀ ṣá hmm. ó ti tó ah, lọ́tẹ̀ kan ẹgbẹ́ tí ká mẹ́nu kò lórí ẹ̀sọ́. so I know what I'm saying o ti yẹ mi fẹ́ jára tẹ̀lé lónìí but I know what I'm saying ọlọ́run mi jẹ́ kí n mọ ibi títí ẹ̀ okay. Mm ó ṣe ìṣẹ̀lẹ̀ sí kálukú ọ̀dàmúmọ́ra ní ìlọ ẹni bá wètí ẹ̀ síta ní lóríṣiríṣi ìlọ. ntwitwile ne ho akota ɛnyɛ ɔmɔ so bɛsi tó goloto goloto yi ɛkɔ wàánu lé ɛ ń jẹun ɛ ń fẹ ilé onílé o ɛ wo tv ọ̀gá yóò sílé láti ọjọ́ ọjọ́ ibi ojo mẹ́ta sí mẹ́rin ẹ ti wà e ẹ pè mí ẹ wọ́n lọ sílé fámìlì e ẹ lè jókòó sínú ẹ ń jẹ gbogbo oúnjẹ ìkàmá níyìn o ẹ wá ń tẹ́wọ́ fún mi ẹ Ah, e mà burú o kí ni kí ló ṣẹlẹ̀ yà àlàyé ìwò ló fẹ́ ṣe mú gbọ́. sẹ́ẹ̀rí níjọ́ yẹn mú kan pé kí n sọ tẹnu mi ni níjọ́ yẹn mú kan dùn sẹ́nu géètì náà ni mo dẹ̀ rí tí ọ̀gá jama àti ọ̀gá àánú ọjọ́ jáde wọ́n ṣe dẹ́nu géètì ni ọkùnrin yẹn dẹ̀dẹ̀ ló dẹ̀ ní à ìwọ àfi kó tẹ̀lé òun bí wọ́n dẹ̀ ṣe gbárùkù tẹ̀lé wọn nìyẹn àtijọ́ yẹn náà láti wọn ọmọ dẹ̀ máa ń gbìyànjú láti máa wo bí mo ṣe máa wá wọn àmọ́. sọ́tẹ̀ ní gbogbo àlàyé tó tó tó tó sọ́kalẹ̀ kò yé mi torí o kò sọ̀rọ̀ bíi dìdìrín jọ̀ọ́ torí ọlọ́ọ̀ ṣé Jamal àtọ̀rẹ́ mi ẹ lọ́jọ́ tẹ̀lé ẹ tẹ̀ ń sọ yìí lọ ni àbí kóró òjé mi. ọ̀gá ọ̀gá nìkan ló tẹ̀lé wọn lọ. ọ̀gá ẹ̀ nìkan ló tẹ̀lé wọn lọ láti ìjẹrin kò lè ti padà wọlé ẹ̀ẹ́dẹ̀ pè mí tàbí kẹ́ lọ police station. gbẹ́nu sóhun. ẹ wò má kẹ́lẹ̀ mọ pé kò ṣe pé ṣe làwọn náà dúró lásán ojoojúmọ́ la fi ń fi nọ́mbà òkú Jamal ọgbọ́n wọn ọ̀gbẹ́ jẹ́ ẹ jẹ́ ọ̀nkú Jamal anyway no no no no no no mo ní problem pẹ̀lú yín right now even though inú yín bí mi bò mi ò ní problem problem ni mo fi pamọ́ fún yín ni màá kọ́kọ́ lé ẹlẹ́yọ ọlọ́nà kí tó fọ́ bàbá dìyẹ yín ẹ̀yin pèrè jàtijàti ẹ̀yin olè olójú kòkòrò ìka ẹ̀yàn ó bọ́ ẹ̀rí rájà nítorí ẹ̀ lè sórí rẹ kó tẹ̀sí fẹ́fẹ́ lè sórí rẹ ìwọ náà gbogbogbogbogbò ṣe ṣe security níwọ̀ yìí ìwọ tó wà lẹ́nu kí ètò ẹ̀ kó máa ṣọ́ everything ọ̀gá ẹ̀ jáde ọmọ kankan mi ò tẹ̀ blame ẹ̀ pátó nǹkan orí orí news àsàdáńdà tó bíi tiẹ̀ tó fi ẹ̀ ṣe security kọ́mọ kó àbúrò gé tọ́ mi jọ ẹ kó ṣì kẹ́ kó rí burúkú kúrò wájú mi lọ sí gẹ̀ẹ́tì mú mi ẹ lọ bẹ̀ yá yín kẹ́ lọ bẹ̀ fámìlì ẹ̀yàn lórí burúkú sọ̀bọ̀ ni tẹ́gbà kọ́ lẹ́yìn mọ́tò mi máa tó ti gba ayé dànù kẹ́kọ̀ọ́ máa jẹun kẹ́kọ̀ọ́ máa jẹun kẹ́kọ̀ọ́ máa jójú ọ̀rẹ́ mi nìkan lẹ mọ̀ ẹ ìyọ̀ sílé láti jẹjẹ ẹ ẹ jẹ wá ẹ má wọrí àmọ́ ọgbọ́n ọ̀rọ̀ yìí mọ̀ pọ̀. àmọ́ kó má ṣe fẹ́ làbùrù sọ́dọ̀ tí wà ó ẹni bá kan ló lè sọ ọ́. eu acho que me é roubar. little frown now. Ó jẹ́ fún mi smile tó máa ń fún mi ẹ̀ eh, ò máa frown. Báwo ló ṣe fẹ́ kí n máa fi nígbà tí o máa ń frown face ẹ̀? Dànà. Ẹ o, ẹ̀rù ẹ̀yìn ọkùnrin náà ni. Ọkùnrin bíi ti báwo? Ọ̀rọ̀ yín sú mi torí ẹ wò ẹnu yín báyìí ó dùn ló fọ̀. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ pé ẹ like me tẹ bá tẹ tí rí nǹkan tẹ ẹ wà lẹfin sọ báyìí o tẹ bá ti rí nǹkan tẹ ẹ wà tán sí báyìí <laughs> kò ní ṣe sọ mọ́ o. dẹ̀rọ pé èmi at this stage of my life màá tún máa parọ́ fún irú ẹ̀ kí ni mo fẹ́ gbà nù yẹn mo ní láti máa parọ́ fún ẹ náà láti need I don't need it kí n máa ṣiṣẹ́ máa parọ́ fún ẹ nǹkan tí n bá máa ṣe máa sọ pé mo lè ṣe tí mi ò bá lè ṣe máa sọ fún ẹ pé ah baby mi ò lè ṣe àti pé mi ti rí nǹkan náà tó fẹ́ at this level tí mi ò lè ṣe fún What, do you, what is it that you want that I cannot do for you? Mo nífẹ̀ẹ́ ni mo nífẹ̀ẹ́ ìfẹ́ yẹn dẹ̀rẹ̀ látọkàn wá ni kì í ṣe pé bóyá torí pé ẹ eh, ò fine torí pé kì í ṣe torí beauty ṣì ń ṣe unconditional tó bá bí èmi gan pé ah kí ni kí n lọ fi nífẹ̀ẹ́ bọ̀wọ̀ báyìí máa jiyàn because mo ṣáà mọ̀ pé obìnrin tó jókòó tì mí láì fọ̀tá pé mo láìkẹ́. Good. sack ẹ̀kọ́ ọmọ pé from here I'll get to you will be living high high high this is the beginning of better things to happen to your life ló ti mọ̀ ọ́. tó bẹ́ẹ̀ ni mo sọ mi ò sọ̀rọ̀ kan of course. for you. Why not? Is she gone? Ah, uh, is she gonna do well on me? Thank you, sir. Okay, my dear. Yeah, take care. You're sweet, huh? Thank you. yeah, you're so sweet. Ṣé lóòótọ́ ni ọjọ́ ló pẹ́? ìpàdé yìí jìnnà bá lọ bá lọ àbá padà wá ah. èmi ni mo fa nǹkan tí ń ṣẹlẹ̀ sí ọ̀wọ́ yìí èmi ni. ara yìí ti ah, máa hàn lára yín olówó yé nìyí. ó wà kẹrẹ ga ọ ọ̀rẹ́ mi ìwọ ni mò ń wò yìí ìwọ ló dà báyìí bọ̀wọ̀ mo fún tàn tàn tàn ọ̀rẹ́ mi ò wà pa gan o ah, ah. ló ń ja tó wúpa kí wúpa kí wúpa jẹ ọ̀rẹ́ mi. ìbú ah, ti jókòó jókòó jókòó jókòó. bọ̀wọ̀ ń dùn ún rẹ ni ó ti yàtọ̀ ó skin lé aṣọ tó gbogbo báàgò bàtà ọ̀rẹ́ mi ò ló good. Ah. Mr. Hmm. Alex ni Mr. bẹ́ẹ̀ni Mr. Alex kan náà tó mọ̀ ní ipa tó máa yàn ò jẹ́ kí n gbádùn ó ti nífẹ̀ẹ́ mi jù in fact mo tún try láti avoid ẹ̀ ah. ibi tó le dé. rọ́gùn tó ń tọ́jú ẹ̀ tó ń fìfẹ́ hàn ẹ̀ tó ń gbé egègè wá ló fẹ́ avoid ẹ má ṣe bẹ́ẹ̀ o ọ̀rẹ́ mi you very lucky bó ṣe wà yẹn o ti pàdé ní tiẹ̀ nìyẹn. rárá máa ṣe kí ni kó ló máa lọ́ọ̀ hmm. mm-hmm. mm-hmm. bẹ́ẹ̀ o ti láti mo ṣe ìyàwó mi o. báyìí ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ. lọ́wọ́ fúnmi gbogbo bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ wájú ọ̀rọ̀ gbogbo àmọ́ ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilẹ̀ yìí ọ ọ̀gbọ́n àmọ́ yìí. ọ̀rẹ́ kí ni tí ò bá mojú ilẹ̀ tọ̀ bọ̀ fọlúwa lórí ọmọ mi ni ọ ẹni tó jẹ́ ọ̀rẹ́ ọmọ mi ọmọ mi náà ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo gbọ́ tí mo àti ọ̀rẹ́ rẹ sọ lórí ọmọkùnrin tí ń ràn lọ́wọ́ ẹ gbogbo àwọn olówó tẹ̀yìn náà rí ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn a máa lẹ́gbìn kì í ṣe gbogbo náà ni owó wọn ó lọ sànsàn gbogbo tí ń dán báyìí kan ní wúrà hmm, àmọ́ pẹ̀lú bọ́rọ̀ ṣe wá rí èmi ó ràn lọ́wọ́ wípé ọmọ mi náà ni ọ̀rẹ́ ọmọ mi ọmọ mi ni gbogbo ọ̀nà tí arákùnrin ò fi máa ràn ọ́ lọ́wọ́ tí wọn náà ò fi jéèyàn nǹkan lè ló ṣe fún ọ. dáàdì ṣé pé kí nǹkan báyẹn wà sá. <laughs> ọmọdé ń ṣe ọ́ hmm. ó mọ̀ wípé àkọlà dé làbáyé ń ti là ọ̀sẹ̀ bákọ̀sì mọ̀ bàbá kọlà kí máa ní ọmọ ẹ̀ ọjọ́ àkèrè jù tán bá sì fẹnu kanlẹ̀ tọ́jọ́ náà ní kanlẹ̀ pa bí ọba rí ọgán pàápàá àti jẹun rẹ̀ ìwọ ni ó máa rántí ń gbogbo gbà. dájú irú yẹn jà jà ẹjọ ṣe fún mi dájú. ọkàn yẹn balẹ̀ ọkàn balẹ̀ wọ́n ṣe fún ọ. nígbà wo wá ni dájú. bó bá ti yégún ọ ti yọ ó ti yé mi náà nìyẹn. lẹ́yìn náà ó tó padà wá ó padà wá bẹ́ẹ̀ tèmi ò sì mọ̀ wípé ọgbọ́n àrékérekè lọ́bi wá gba àṣẹ lọ́wọ́ mi wọ́n ní kí n náà ṣe àṣẹ pé òun fẹ́ gbaṣẹ́ wọ́n sì pọ̀ tí ń lù ó lè bọ́ sí mi lọ́wọ́ ọtọ́ wọ́n lè kọ́ ọmọ mi ó má ṣe rí mi ìrísí wọn rí ìrírí ọmọ mi náà nìyí ó lọ fi gbígbé tó fi wá rí pé ìfẹ́ òdodo ìfẹ́ òdodo ọkọ ìlú fún ọ. omi ìtọ̀tọ̀ rẹ̀ rẹ̀ ń tọ̀ èrè iṣẹ́ ọwọ́ rẹ̀ ló jẹun torí ìfẹ́ òdodo lọ arákùnrin yìí sí ìfẹ́ òdodo arákùnrin yìí sí òun ló lo ọgbọ́n àrékérekè tó fi yí gbogbo nǹkan padà ọgbọ níbo lẹ ń kọjú lọ kí lè fẹ́ dà ohun táwọn bàbá yín ọ̀dà bọ́mọ ó bàtí ẹ̀ ní láàrí sọ́nà tó yẹ ó gbà rè wò ó yìí ò fẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ni iṣẹ́ ọwọ́ rẹ̀ ló ń jẹ ẹ ẹ ẹ ẹ ti máa wò ó gbogbo èrò ọkàn tèmi báyìí ni pé kí ìfẹ́ yín kọ́ lè ṣọ̀kan kẹ́ ẹ lè fẹ́ràn ara yín kalẹ̀ báyìí ilé mi ṣe ti bẹ́ẹ̀ ẹ́ àpérò àpérò máa ń bọ̀. náà mú mi ṣé bí ní ìlú mi ṣe mọ̀ ẹ̀dá kò kí ni ojú kòkòrò tó máa lé mi síta ìlọba tí ọmọ tó tó ti ta ọ̀rẹ́ yìí ojú kòkòrò ló mú ló lé mi jáde nínú ilé tí mo fẹ́yàwó sí tí mo wá olè ọlọ́jọ́ tuntun débi tí mo ti wá olè ọlọ́jọ́ tuntun mo kò pàdé òun tó kó mi sí yọ́yọ́ bá sẹ́fẹ́ wọ́ àti ìyàwó àtọ̀mọ́ mi ò rí wọn gbogbo owó ti tán orí ẹ̀ náà mi ò kò sí ilé kò sí oníkùn gbogbo ẹ̀ ni mo ti tà fún nítorí ẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé àkọ́kọ́ ló fi ń bá mi sọ̀rọ̀.

ayọ̀ ọ̀jẹ́ kí mi dúró ti bàbá tó bá tó bá fi rẹ́ẹ̀tì ọ̀rọ̀ láti rìn ìrìn tó àti ẹ̀mí kò ní sí àbúrò kan bá. bó ti lọ bó ti lọ ọ ti jẹ́jà mi ẹgbẹ́ ìgbè ni mo bẹ́ẹ̀ ó ti jẹ́jà mi wípé ìwọ ni kò ọgbọ́n báyìí kò sì tọ́ra rẹ ọjọ́ ń bọ̀ ọjọ́ ń bọ̀ ọjọ́ ń bọ̀ lólúwa wí sọ́jọ́ òun ò dì báyìí ṣé kò dé. ẹ wá wo mi ọ̀rọ̀ báyọ̀. ìwọ ni mò ń pè tó o gba aago mi. o ò gbé aago tèmi o lè gbé e. mo mọ̀ kó lè gbé. kò sóhun tó lọ tó níbọn ayé ẹ máa máa. mo bẹ̀ mọ tó ń ṣe àṣírí ẹ̀ tó tú náà ló ń ṣe lóbi nígbà gbò tí bá ṣàṣírí ẹ̀ tó pa sọ̀tọ̀ tó gbé mi débi ó jókòó sí bí náà ló pariwo mọ́ mi ló lé mi somebody kẹ́ra kẹ́ra ẹ tó lọ́ọ̀dù dà yóò ṣe lójú ẹ lùbí agolo ti ró tó bẹ́ẹ̀ lòdì lọ àṣírí tuntun wá tú láyé social media yìí wọ́n kọ́ tí mo gbé wá fún ẹ̀ ó lé sí orí ọmọ yíṣu ló ń tàn ló ń ti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ló pariwo ló ń lè lọ. ọmọ ìyá fi ẹ́ lẹ̀ ó lọ bá mi kó lè ṣe lọ́la ṣùgbọ́n mo mọ oríṣi tó ṣe gbàgbọ́ ó àyà èmi kẹ̀dẹ̀rẹ̀ ìlú mọ̀ká ní ẹsẹ̀ ní káyọ̀bí kọ́nà bó ṣe gbé kádàrà ó ní kádàrà gbogbo ẹ̀ ló ti kà tó fi bọ́dà ṣe ń tọ̀ ó ń lọ lẹ́sẹsẹ gbogbo ẹ̀ ló ti kà ó fẹ́ kí n mọ̀ pápájọ olówó yẹn náà tó ṣiṣẹ́ bíbẹ̀ ní ilẹ̀ tí ìṣú ọ̀pá rẹ̀ ti lè yá báyìí kíkà rẹ̀ bá yára wà gbà tó bá fún ẹ̀kọ́ rẹ̀ àfọwọ́ agbẹ́rọ musa lẹ́sàs wà ìkẹ́bẹ̀ tó lẹ́sì ayíwá fún ẹ olóògbà olóògbà ìfẹ́ yẹn rà nǹkan tí nǹkan wà á fún yẹn mo ti padà sí back to sender lóòótọ́ o fún mi ní five hundred thousand kí n fi ra mọ́tò mi ò jẹ́wọ́ ní one fifty ni mo rà ṣùgbọ́n mo ṣe ra ní one fifty oní two million ní òbá tí bá kíkì ẹ̀ bá tó bá bẹ̀rẹ̀ dúdú mi ò ń bọ́ lé kẹsàn kò tiẹ̀ wá ṣẹ́ mo ti lọ lẹ̀ sórí àti ìtajẹun kò sáṣọ mọ́ ṣé kì í ṣe pé kádàrà ní kádàrà kan lò ló wà tẹ́ẹ̀tì mi torí ní tákọ́ọ̀mù ni a máa tọ̀ ní o ìyẹn ni wàá fẹ́ bí. kó má fẹ́ tì mí má fẹ́ tì mí kó padà wàá jà. ó ṣe ní sẹ́ẹ̀. Woo! friend we should be very close friend. <laughs> Ah, ọ̀rọ̀ kan lélẹ́yìí o táyé lélẹ́ ìbọ̀wọ́ ti lọ bá àwọn olùṣọ́ ó ti lọ bá àwọn aláàfin ọ̀yọ́ ṣèpàdé. bọ̀wọ̀ ààbọ̀ oh, bọ̀ wá o. bó ṣe ìṣẹ̀lẹ̀ sí kálukú ọ̀dààmú mọ́ra ní ìlọ ẹni bá wetí ẹ̀ síta ní lórí ṣe lọ ìyá ń jọmọ èèyàn ní kọ̀rọ̀ tí wọ́n nílẹ̀ sọ wà mọ́ ọjọ́ ń bọ̀. afẹ́fẹ́ gbígbóná lọ́dọ̀ àwọn kan o àmọ́ kó má ẹni bá kan ló lè sọ ọ̀rọ̀ ayé yìí ṣẹ̀dá ò máa pín dọ́gba kò sẹ́ni lè jó bẹ́rù ẹ bá ṣe lè jẹun sí ló yẹ ká máa ń kọ́ kí ló ń bẹ níbẹ̀ tó ń bọ̀ ọ̀rọ̀ àṣírí ni tí ó gbọ́dọ̀ bẹ́ẹ̀ ló máa ah, rí lọ́ọ̀lì ẹ̀. àdúpẹ́ àṣẹ olódùmarè ni olódùmarè ló wí bẹ́ẹ̀ ó sì ti rí bẹ́ẹ̀ ni ọ wá ní ìrẹ̀lẹ̀ ọmọ ọ̀gá ni ẹ bó ṣe máa jẹ́ mi òkè òkè báyìí là sún sí òkè òkè lọ́lá ẹ̀ ń lọ òkè òkè báyìí lọ́lá ẹ̀ fọ̀n rè ọ̀ ní wálẹ̀ láíláí ló ti jẹ́ mi adúpẹ́ lọ́wọ́ olódùmarè ayé ojú báyìí lọ ó di dandan ayé ojú báyìí lọ kékeré rè é ayé bí táwọn yá jìn ó sì jìn gan ẹ̀ ọ̀rọ̀ pátó kí ẹ tó bóyá tó bá fi jù báyìí lọ tí mo bá fi rí ọwọ́ mú jù báyìí lọ àlẹ́yìn náà gbádùn mi kò sí nǹkan tí agbára mi ká tí mi ò ní ṣe fún mi hm, ẹ wò fún mi tàn ìsà fẹ́rí ọmọ yẹn tí àrò mo ti ṣèbéèrè wọ́n ti ní èyí tó le jù bẹ́ẹ̀ yẹn lọ wọ́n wò ní india èmi kìíní yìí tí n bá lè rọwọ́ mú jù báyìí lọ màá gbé ọmọ yín lọ sí ilẹ̀ India wọn àwòsàn lágbára àdúrà àwò àwòsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́rí ẹjì jẹ́ kí n mọ̀ pé kò sí délébù màá rẹ̀ bẹ́ẹ̀ yẹ̀bẹ́ ah, mi rè bẹ́ẹ̀ ni ah, tí ọmọ yín náà ṣẹ̀ṣẹ̀. ojú tó lẹ ojú tó kò ọ̀rọ̀ yìí máa ń ga ọ́. ṣẹlẹ̀ kò sẹ́ni tó lè sọ́ra tó lè ròyìn tó lè ro. ẹni bá wètí ẹ síta ní lóríṣiríṣi lóríṣiríṣi ìyá ń jọ ọmọ èèyàn nìkan. ọ̀rọ̀ ló kómokómo rò wá o ẹ wá wo mi ọ̀rọ̀ bá yọ tafa.